dayọ̀. Ìfẹ́ dayọ̀. Àníkẹ́ Adé òkú ọdún tó ní o. Ìyàwó Abubakar òkú ọdún. Àníkẹ́ Adé ọmọ alájà o. Onídàárí kò ṣe ò láyé. Ìfẹ́ dayọ̀ òkú ọdún o. Ìfẹ́ dayọ̀. Ìfẹ́ dayọ̀ òkú ìyẹ́dùn o. Kò pẹ́ láyé ìfẹ́ dayọ̀ kò ṣàmọ́dún àníkẹ́ ọmọ alájà o kò ṣàmọ́dún. ìfẹ́ dayọ̀ àníkẹ́ ọmọ alájà àníkẹ́ adé kò tún ṣàmọ́dún. ìfẹ́ dayọ̀ kò pẹ́ láyé ìfẹ́ dayọ̀ kò tún ṣàmọ́dún. ìfẹ́ dayọ̀ kò pẹ́ láyé. bóyá one two three four ọlọ́jọ́ ìbí wájú. Mùgúlùmù mukulu mùgúlùmù kẹjọ. Jáde wájú. Ẹ̀ka nìkẹ́ àdé mi o, àníkẹ́ àdé mi o. Òrékè lẹ́wà. Àníkẹ́ o, àníkẹ́, àníkẹ́ ọmọ alájà o. àgòdì òní ní sọjọ́ òbí rẹ̀. ọmọlàbá kẹ́ló rán mi wá o ó ní wá mọ́ kẹ́gbọ́n òun tí sọjọ́ òbí lò ní o. àníkẹ́ adé o ọmọ ẹgbẹ́ alárọ̀ ọmọ ògún mọ́dẹ́dẹ́. àníkẹ́ ọmọ alájà ọmọ lọ́jọ́ bí tó oníwàmọ̀ gbọ́dúndún ẹnu. àníkẹ́ wá. Mayo Fanda Bilikisu Amọ̀rin Masoge onílò oníjẹ́ ní abẹ́ lọ́wọ́ ẹ̀. Bọ́dún ẹni bá dé ọlọ́dún dùnú. Bọ́dún ẹni bá dé ọlọ́dún ní mọ́mọ́dún rẹ̀ ẹ̀ lọ́dún bí oyin ṣe mọ̀tẹ̀ nínú afárá. Ejò la mọ̀tẹ̀ lápá o gẹ́gẹ́ bí èkùkù ṣe mọ̀tẹ̀ lálárè àníkàdé ọmọ alájà tí ń sọjọ́ òbí lo oníkórìjò pẹ̀lẹ́ àyè járẹ̀lẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọlá. nìyó akínbánirìyó ká mọ́mọ́ lé ẹni o ẹ̀pẹ́ nílé alánìkẹ́ ọmọ bàbá ni wá o ọmọ ìyá ni wá o ni nílé wa o ọba kẹ́mi akéwì ìwà délédélé o ọba kẹ́mi akéwì ìmọ̀dé wọ́n sì mọ̀ pọ̀hùn ẹnu mi ọmọ ẹ̀pẹ́ alárọ̀ ọmọ ogun mọ́dẹ́ẹ̀dẹ́ ọmọ olùkọ́ àbàjá o lọ ọ̀sán agùn gbọ́rọ́gbọ́rọ́ bódò ro ọmọ ẹ̀pẹ́ alára ọmọ ogun mọ́dẹ̀ẹ̀dẹ̀. ọmọ onídà má jẹ́ kí má jẹ́ nìyàn lẹ́ o ọmọ onísàgábù ramúramù ìgbẹ́ yóò máa ná nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. wọ́n bá dọ̀jọ́ òrò wa ní kánà ọmọ wàálé o báná bá wálé òrò ni ó gbé lọ ńlẹ́ o ọmọ ẹ̀pẹ́ alára ọmọ ogun mọ́dẹ̀ẹ̀dẹ̀ ọmọ ogun mọ́ dẹ́dẹ́ o ọmọ onígi mẹ́ta ìbẹ̀jù ìkànsówó ìkànsòrò ìkànsálárì bàbá sọ nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ mo ní mo mọ̀ ọ́ délédélé. ǹlẹ́ o ọmọ ẹ̀pẹ́ ọmọ wọn ní gbọ́kọ̀ ọba ló dágbólé aláyà kí o. ẹ̀pẹ́ alárò ọmọ ogun mọ́ dẹ́dẹ́ ẹ̀pẹ́ ló ní kúránì kéwù sòrókè. ọmọ akéwù gbẹ̀rọ ọmọ sàdúrà gbọ́ bọ̀rẹ̀ ọmọ akẹ́nigbó ọmọ akẹ́nigbó kẹ́rù ó bára na òun lé ọmọ olóbì kan owó ọwọ́ sì rí wọ́ ọmọ olóbì kan owó ọwọ́ sì rí wọ́ òbí tó bá fẹ́ ní àwọ̀ sápò ẹni èyí tó fẹ́ ní àwọ̀ dànù sínú gbọ́ ọmọ ẹranko burúkú àti rí nǹkan mú jẹ ẹgbẹ́ alárọ̀ ọmọ ogun mọ́dẹ́ẹ́dẹ́ ọmọ mo lè jẹja mo lè jẹja bẹ́yàn bàbá yín délé àwọn bàbá tó bí yín lọ́mọ kùsùkù ẹ̀dá lẹ́ ń fúrú wọn jẹ. bẹ́yìn ò sì bá yín délé àwọn bàbá tó bí yín lọ́mọ egungun ẹja lẹ́ ń gbélérú wọn lọ́wọ́ o. lọ́mọ ní fowó ṣe o ọmọ òtajà fowó pamọ́ o. ǹlẹ́ o ọmọ ẹgbẹ́ alárọ̀ ọmọ ògùn o ọmọ apẹjafẹ́já jẹ ọmọ àgbẹ̀ máa gbà lákan rèkèrèkè o. ọmọ tẹrú ń gbà o. wọ́n ní ká mọ́ gbámọ́ nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. tọ́rọ ọmọ bá kan ò gbọ́dọ̀ ṣe bí ẹrú o. wọ́n máa rówó rẹ̀ ẹrú máa rówó rẹ̀ ẹ̀kọ́ torí ẹrú nísìnyẹn kò lè sìn ọmọ ìpẹ́ alára ọmọ ogun mọ́ dẹ́dẹ́ ọmọ mo lè jẹ́já mo lè gun nìyàn ọmọ ìpẹ́ alára ọmọ ogun mọ́ dẹ́dẹ́ ẹ̀pẹ́ ló lè dé o ẹ̀pẹ́ ló là kan o ta ló lẹ̀ lómi lẹ́pẹ́ o mọ́ bá ń bi wọ́n pé ta ló la bàtà bútú bá bomi kómi fún ọba ń bi wọ́n pé ta ló la bàtà bùtùgbà bodò òkodò ẹ̀pẹ́ ló dédé ẹ̀pẹ́ ló làákàn ẹ̀pẹ́ ló lédè làákàn o. ǹlẹ́ o ọlọ́jọ́ òbí tó o ní o abiyamọ gbọ̀dá gbọ̀rọ̀ gbọ̀rọ̀ ìyá Zara ìyá dùnfẹ́ lọ́mọ ìyá Mariam ìyá oyin ìfẹ́ lọ́mọ wa mọ́ gbọ́dún dùnú mi ó nílò oníjẹ́ ní abẹ́ ẹ lọ́wọ́ ẹ ọmọ làbákẹ́ ló mọ rírì rẹ ló ní wá mọ̀ kí ọ ní gbèjègbè ẹ̀jọ́ ó ní wá mọ̀ kí ọ kí n wa mọ̀ gẹ̀ ọ́ o ó ní ọmọ ọ̀yá mi ni ọmọ bàbá mi ni koríkòsùn mi ni olólùfẹ́ mi ni ẹyinjú mi ni ó ní wá mọ̀ bá mi gẹ̀ ọ́ ó ní wá mọ̀ bá mi kà tí mi o ẹ bá mi kí àníkẹ́ ẹ bá mi kí àníkẹ́ o ẹ bá mi kí àǹtí mi ẹ bá mi kí àníkẹ́. wá bá mi kí fẹ́dàyọ̀ o wá bá mi kí fẹ́dàyọ̀ o kórì rẹ̀ ó wá bá mi kí àǹtí mi wá bá mi kí àǹtí mi wá bá mi kí àǹtí mi kó pẹ́ nílé ayé. ìfẹ́dàyọ̀ wà pẹ́. gbére àwọn òrìkì ti pé o ó gbére mo lọ́dílé o ó dìlé ìyá rẹ̀ oṣù akẹsàn-án lọ́kọ̀ tó ní ìsẹ́rí àwórí o ọmọ wájú ọlọ́kọ̀ ti sówó yẹ̀yìnkùlé ọlọ́kọ̀ àṣejì gbàràlẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ títàn yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ lójú omi ọmọ káfọ́ páwà káfà jẹwa kádùnwá jọkánù kádà jẹnu káwá fògèdègèdè ọwọ́ wọkọ̀ délé sẹ́rìn lọ́bọ̀ọ́sọ àtẹ̀sán o ọmọ arúgbó ọdẹ tí fàyà fàùnlẹ́ o má tẹ̀sán ò ga jù go bàbá kẹsàn ó gájú kùkùté bó bá ti ní bàmúléwá pélébé kékeré ọdẹ ní bàbá yín ṣe ọmọ àgbẹ̀ bí ewúrẹ́ o ọmọ àgbẹ̀ bí òmùwẹ̀ o òní ọkọ̀ dànù lóṣù wo ọ̀la ọkọ̀ dànù lówó délé o wọ́n ní kíní dẹ́kọ̀ káàkiri o wọn mọ̀ pé a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ akẹ̀sán òun ọmọ kórè akẹ̀sán káàkiri ńlẹ́ o ọmọ àwòrì akẹ̀sán ńlẹ́ o ọmọ olúńlá ńlẹ́ o máa gbóde máa o máa wòrì akẹ̀sán àníkẹ́ o Bilikis ìyàwó Abubakar ti sọjọ́ òbí lónìí má gbàgbé pé ọmọ làbákẹ́ ló rán mi wá bí ó lọ́dọọdún làárọ̀ rógbó mọ́dọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ mọ̀bì lórí àtẹ oníkóríjó tẹ̀lẹ̀ ẹ̀yí pẹ́ ó ní afẹ́fẹ́ ò kó domino àgbọ̀nù dandan ni kò pẹ́lẹ́ ayé ó ní ó tẹ́wọ́ kó mọ sàmì àṣẹ ó ní ikú ní bábẹ́ ló dáyà fún àrùn ní bábẹ́ ló dáyà fún òfò ní bábẹ́ ló dáyà fún ìbànújẹ́ ní bábẹ́ ló dáyà fún kórìjọ pẹ́lẹ́ ayé ó ní ló ń bí ó ṣe bí ọmọ iṣẹ́ rẹ̀ ò ní di iṣẹ́ oníṣẹ́ o àwọn ọmọ rẹ̀ onídọ̀mọ̀ ọlọ́mọ kórìjọ jèrè ọmọ ó ní olólùfẹ́ mi ẹ̀gbọ́n mi ẹni bí ọkàn mi àyànfẹ́ mi o ẹ̀yin jù mí ní sọ́jọ́ bí lónìí o ìfẹ́ dayọ̀ o àníkẹ́ adé o ọmọ alájà Bilikisu mo jíṣẹ́ erin ni bó mọ̀sá tó jíyọ ọlọ́bẹ̀ ọba kẹ́mi akéwìlẹ èmi ń jẹ èmi lọ́mọ sẹ́yìn oro oro ọmọ bẹdímọ kan èmi ní kúlódò èmi ní kúlódò ọmọ tó kú jẹ èmi ní kúlódò ọmọ tàlà ìṣòro ìkúlódò ìkúlódò. Ògógó ògógó ikú lódò mo ló tún díjọ́ mi ọjọ́ rẹ̀.